dánwò yìí kó bá ní ká kúrò nílẹ̀ ọ̀rọ̀ rẹ kọjá pé lúkọ ló ṣẹlẹ̀ sí kò ká wa kàtó tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ làwọn èèyàn ń fojú ẹ̀rín wò èdè bá ń ṣàìní ṣàìní ní báyìí àwọn ṣì ń kó wọn ní àṣà ti lo ayédélẹ́bù wípé ọ̀tá rẹ gan nísìnyí ọmọ sọ pé ọlọ́run mọ̀jú ó bàjẹ́ fún ni torí tó bá bàjẹ́ fún yóò kàn wọn náà sáré náà káwa ń bá yí wáyé jẹun adọ́lọ́wọ́ bá lọ́wọ́ kó mọ̀ sọ́lá ìṣọ́wá náà ní ìparí ọ̀rọ̀ wa lé níbi ìsinmi lọ́wọ́ tabaraka wa ta'ala ní àgbọ́yé tí a fẹ́ kí á ní torí pé nígbàtẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ ó yí ọ̀pọ̀lọpọ̀ nǹkan padà nínú ògbésí ayé hátà dákàlà fi máa dá fi ìdí nínú àwọn oṣù ní ìdí nínú ó wọnú àwọn isúsì ọ̀rọ̀ ẹ̀sìn wa wáyé lá àwọn júmọ̀ àti àti kígbẹ̀yìn ní nǹkan bíi march iná rí pé mọ́sálásí kún fọ́fọ́ ẹ̀sìn yẹn nọmba wá lẹ́yìn náà kó pẹ̀lú ara wa ẹ̀sìn yẹn nọmba tù àlùwàlá tá à ń ṣe ó tó gẹ́ atúgbé nìkan síwájú wọn ní àtúmọ̀ fọwọ́ lọ́tọ̀ àtúmọ̀ sanitize kátó máa bomú kátó máa ṣe gbogbo ẹ̀ ẹ̀rù kó ṣéǹjì ètò ìgbésí ayé bó ṣe lọ lápapọ̀ eléyìí kìí ṣe tuntun ọlọ́wọ́ bá tún bá wa gbé fúyẹ́ náà ni o ẹ̀rù bó ṣe wá gbé fúyẹ́ fún wa nì kọ́lọ́n tó gbé fúyẹ́ jù báyìí lọ fún wa. wọ́n yí láyé tó ṣẹlẹ̀ bákọ̀lẹ́ ni pé wọ́n ní a máa wọ́bẹ̀ ká máa fọwọ́ ẹ̀yà máa ṣe wá tí wọ́n rúmú ní Khattab radiyallahu anhu ọlọ́run sọ fáwọn èèyàn ẹgbẹ́ tó wé ó gba àmàn látọ̀dọ̀ Amr ibn al-As ọlọ́mbà ni yọrù sí pé tó bá délẹ̀ báyìí kí ni wọ́n fẹ́ sọ sí o ní àlééfà ẹgbẹ́ fún kákíkálukú lọ sórí òkè kan tó ká dànù tẹ́tì ẹ̀mọ́ sún mọ́ra wọn rárá táwọn èèyàn ń kúlẹ̀ ju wọn rẹni tí ó sin wọn táwọn àti ẹ̀ ń sin èèyàn lásìkò yìí kòtòrò tí ó bá ṣẹlẹ̀ bá nẹ̀ Islam kọ́ ní ẹ̀kọ́ tí ó pọ̀ ẹ̀sìn wo iṣẹ́ sin àìlájú èyí tó bá jẹ mọ́ àṣejù àwọn àfáwọn ó sàlàyé fún wa èyí tí ò bá sàṣejù ń bẹ̀ á sọ ọ́ nínú ìgbélẹ̀ báyìí ó di pé bàbá kí irun mọ́sálásí a máa skátà síra wa bá ṣe skátà yìí náà ni eléyìí tó bá mú bẹ́ẹ̀ àbí ò bá mú bẹ́ẹ̀ láìsí méjì ń bẹ́ẹ̀ wọn rò pé àfihàn súnà kan lágbàáyé lè ní wọ́n á takorú nǹkan yẹn torí pé làlórí ló bíi òun ká máa wá ti mọ́sálásí pa díjọ́ tí ò ní o tí ò ní táì àbí ká máa wá báyìí ká máa skátà kí jàmá èwe lásán kọ́ dájú eléyìí lọ dájú tí ẹ bá fi ìtara wò ó èyí ó sọ pé ọlọ́mọdé nìkí òun tó ń skátà pẹ̀lú ọmọ ìyá mbà yìí ìtara nìyẹn kì í ṣe fíkì fíkì ń sì rèé oníbi orí ìkan tọ́lọ̀ máa ń ṣe fún ìyàn lọ́tọ̀ ni tọ́wọ́ èèyàn bá tẹ gbogbo ohun tí ń fẹ́ díẹ̀ tó bá rí gbà nínú ẹ̀ mo rò bó yẹ kó mu àbí ò yẹ kó mu bó ṣe yẹ kó rí nu ọlọ́run ní jórí ọ̀hún ṣẹlẹ̀ sí wa ó lè pàdé èèyàn lọ́nà ló bá gbọ́ hundred thousand lọ́wọ́ ẹ̀ wọ́n ní morúkẹ́ ní ọlọ́run ní yín o orí ọmọ fẹ́ sànù yín máa fún yín sixty thousand ni wọ́n bá yarí pé hmm, ọ̀sán ọmọ ọkọ tó o bá ti lè fún mi hundred thousand ní padà máa kó gbogbo ẹ lọ ẹ dáàbò sẹ́ni yẹn ní làákàyè. ṣe lákàrí eléyìí kó ṣe gbà lásìkò yìí ni ká kírun ká kádà

wọ́n fi wò pé bẹ́ẹ̀dẹ́ kàábà lé ní mọ́sí ń ṣe náà nù tọ́kárọ́mọ̀ ìyá àgbàgbé débẹ̀ ẹ̀gbọ́n ni wọ́n skátà ah, èmi ò lè kírun bí kò tí ìgbọ́n ti ń ṣe yé tó nù orí tí ò bá sí wàhálà ti ń bẹ́lẹ̀ àwọn ò bá ti ṣe ibi tó lọ sáwọn ò ní tẹ̀lé òfin tíjọba fi kalẹ̀ tọ́báláwọn ò tẹ̀lé sí wọn mẹ́ni tí kòrónà wà lára ó dà kò sí corona tata ní wọ́n ti ṣe olympic láti jọ ìjọ yìí àwọn bíi four thousand delegations ni wọ́n máa ń ṣe rájì lọ́dọọdún tí ò bá ṣèṣì ten thousand ni wọ́n àlọ́ òkú ṣe lọ́dún ni wọ́n sì ní òsín kankan kò sí nǹkan kan kò sí nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ wọ́n ti pa láti bí oṣù márùn-ún ó kẹ́wù wọ́n dẹ̀ náà lẹ́yìn aláwọ̀ fi kára sọ̀rọ̀ ìwọ́n máa fi ìmọ̀ àti àgbọ́yé òní kí a máa fi sọ̀rọ̀ ọlọ́run kó mọ̀ sọ́láì fún wa lẹ́sìn àgbọ́yé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Muawiya ibn Abi Sufyan olóńgbọ́ta nẹ́bí ni ma yóò rí láwọ́ bí ọkọ̀ ìrọ̀ yóò fàtí òfin dùn ẹni tọ́lọ̀ bá fẹ́ dáadáa fún ọlọ́wọ́ fún lágbọ̀yé lórí ẹ̀sìn ẹ̀sìn wòye sọ̀rọ̀ gànàgànà àbí tara ọ̀rọ̀ àgbọ̀yé ni kọ́lọ́n kọ́mọ́ sọ́láì fún wa lágbọ̀yé ìta gbọ́dọ̀ ní ọlọ́dún ewúlò fún wa sallallahu wa sallama